ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ ò wọ́n ní òṣèrébìnrin Dayọ̀ Amusan èyí tí gbogbo èèyàn mọ̀ sí Déwùmí Ìbẹ̀rù wọ́n ló bínú gidigidi sí ọ̀rọ̀ tí ó wáyé láàrin àwọn ẹgbẹ́ òṣèré rẹ̀ ní ìgbà tí wọ́n fún arákùnrin tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin tó jẹ́ ọkùnrin ṣùgbọ́n tó ń pera ní obìnrin Bobrisky tí wọ́n fún ní ẹ̀yẹ èyí tó jẹ́ tí orúkọ ẹ̀ ń jẹ́ Idris Ogunleye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky bí wọ́n ṣe fún ní ẹ̀yẹ ní àmì obìnrin èyí tí ó múra dáadáa jù níbi ìkójáde fíìmù Ẹniọlá Àjàó ẹ̀yin èèyàn ilé ẹ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ òṣèré yìí ló fi ìwé pe gbogbo àwọn ènìyàn wípé tí kí wọ́n bá bá òun ṣe ìkójáde fíìmù kan yìí tó gbé jáde onírúurú aṣọ lóríṣiríṣi ni gbogbo àwọn tó wá sí ibẹ̀ wọ̀ èyí tó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo nǹkan tí ó wà nínú fíìmù ọ̀hún ó ti di àṣà wípé tí wọ́n bá ń ṣe àkọ́kọ́ bíi premier lórí fíìmù tó ṣẹ̀ṣẹ̀ jáde bẹ́ẹ̀ gbogbo wọn máa ń múra láti fi hàn àwọn ènìyàn wípé fíìmù táwọn fẹ́ gbé jáde yìí o nǹkan tí ó wà nínú ẹ̀ ni àwọn wọ̀ sí ara àwọn ẹ̀yin èèyàn lé kìí ṣe àkọ́kọ́ tí wọ́n máa ṣe irú ẹ̀ ní láìmọye ìgbà wo ni wọ́n ti máa ń ṣe irú ẹ̀ irú ẹ̀ ni wọ́n wá ṣe níbi fíìmù Ẹniọlá Àjàó láti fi kéde fún gbogbo àwọn ènìyàn lórí fíìmù Bobrisky fún gbogbo àwọn ènìyàn ipe Bobrisky ni ó múra dáadáa jù gẹ́gẹ́ bí obìnrin èyí tí ó dáadáa jù ẹ̀yìn èèyàn léṣe àti gbàgbé wípé kì í ṣe èní kì í ṣe àná ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe èní náà ti ń ṣe é ọ̀pọ̀ èèyàn ni ọ̀rọ̀ yìí bí nínú o wípé báwo ni wọ́n ṣe máa fún ọmọkùnrin èyí tó ń pera ẹ̀ ní obìnrin ní um, award yìí pé òun ni ọmọbìnrin tó ń jù wípé ṣé àwọn àwọn èèyàn ò mọ̀ pé ó ń fi ara àti aṣọ tó ń wọ̀ ó fi ń tún àwọn èèyàn jẹ láti máa ṣe bí obìnrin ni wípé kí ló ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tí àwọn ènìyàn ò ní làákàyè tó jẹ́ pé ẹ máa máa gbé obìnrin fún ọkùnrin tó bá tiẹ̀ ń pe ní obìnrin ṣé ó yẹ kí wọ́n fún un ní àmì ẹ̀yẹ yìí àwọn èèyàn ń bínú gan lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin aráalé kì í ṣe kékeré wọ́n ní àwọn èèyàn ní láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí wípé Bobrisky yìí wípé ó ti ń ṣe tipẹ́ tó jẹ́ pé ó máa ń tan àwọn ènìyàn jẹ láti máa múra bí obìnrin láti máa múra bí obìnrin pé ọ̀rọ̀ yìí ó ń bí àwọn ènìyàn nínú gangan ni kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kékeré rárá ẹ̀yin ènìyàn wa nǹkan tó mú Dayọ̀ Amusan bínú kúrò ní ibi um, premier tí um, Ẹniọlá ṣe nìyẹn ó ní kí ló dé tó jẹ́ pé a máa ń tanra wa jẹ náà ó ní àìlè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni ẹni tí a mọ̀ sí Déwùmí Ìbẹ̀rù ọ̀rọ̀ tó sọ ó bí nínú gangan lórí ọ̀rọ̀ ìranù èyí tí ó ní wọ́n ṣe níbi premier Ẹniọlá Àjàó wípé báwo ni wọ́n á ṣe gbé àmì ẹ̀yẹ fún Bobrisky wípé òun ni obìnrin tó múra dáadáa jù ṣé obìnrin ni Bobrisky ni àbí ọkùnrin Dayọ̀ Amusan sọ̀rọ̀ báyìí ó nínú òun ò dùn o ó lòun lọ sí ibi premier Ẹniọlá Àjàó gẹ́gẹ́ bí ẹni tó múra láti fi ṣe àṣehàn lórí fíìmù tó gbé kalẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn tí ó múra dáadáa jù ó ní bí wọ́n ṣe kéde nìyẹn wípé one million ni wọ́n fún ẹni tó múra dáadáa jù ó ní wọ́n sọ wípé àwọn tó bá múra dáadáa jù tó jẹ́ obìnrin kí wọ́n jáde ó ní wọ́n pe ọkùnrin wọ́n dẹ̀ pe obìnrin ìpè ẹni tó bá múra dáadáa jù kí wọ́n jáde ẹ̀yin èèyàn lé hmm, èyí lágbára o ó ní kán má ṣe òun gbọ́ ó ní tán bá mú obìnrin tó jẹ́ obìnrin gangan ó lóun ò ní bínú òun ò ní sọ̀rọ̀ ó ní tí wọ́n bá mú ọkùnrin tó jẹ́ ọkùnrin gangan ó lóun ò ní bínú òun ò ní sọ̀rọ̀ ó ní báwo ni wọ́n ṣe mú ọkùnrin tó wọ́n á múra bí obìnrin tí wọ́n wá máa pè ní obìnrin ó ní nǹkan tó ń bí òun nínú nìyẹn pé níbo ni à ń lọ ní nàìjíríà tí a lè bára wa sọ òótọ́ ọ̀rọ̀ ìpè owó òun ló sọ wá di rádaràda tí à ń lè sọ òótọ́ ọ̀rọ̀ ni àbí kí ló dé gan-an tí wọ́n fi gbé irú ìgbésẹ̀ yìí ó ní ọjọ́ wo ni àwa ènìyàn tá a wà ní nàìjíríà dà báyìí ó ní kò yé òun rárá ó ní nǹkan tó ń bí òun nínú ni pé wọn ò respect àwọn obìnrin táwọn wà níbí ipe wọn ò respect àwọn rárá ipe wọn wọ àwọn tuurutu ni kò sí respect kankan tí wọ́n fún àwọn obìnrin tí àwọn wà níbẹ̀ ó ní wọ́n bà gbogbo àwọn nínú jẹ́ nítorí pé wọ́n gbé àmì ẹ̀yẹ ẹni tó múra dáadáa jù fún ọkùnrin tó ń ṣe bí obìnrin níbi premier Ẹniọlá Àjàó wípé kí ló dé tó jẹ́ pé àwọn tí wọ́n mú Bobrisky bí ẹni tó múra dáadáa jù wọn ní ojú tì o ó ní wọn ò dẹ̀ ní ìlàkàyè ó nítorí tó tọ́ bá ní ìlàkàyè ni wọn ò ní ní òun ni ó múra dáadáa jù ó ní àmì ẹ̀yẹ tó tọ́ sí obìnrin ẹ gbé fún ọkùnrin ẹ wá ní pé òun ló múra dáadáa ju pé kí ló ń ṣe wá tà ń ṣe báyìí ná kí ló ń ṣe wá tí a rí ojú tí a fi ríran ó ní ọ̀rọ̀ yìí bí òun nínú gidigidi gan ni wípé kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kí wọ́n fi falẹ̀ ó ní kí ló dé tí wọ́n ní àwọn ọkùnrin tó ń ṣe bí obìnrin òun kan jáde ó ní ìyẹn ló yẹ kó sọ ó ní kò yẹ kí wọ́n mú Bobrisky kan kó mọ́ àwọn obìnrin ipe ìwà rádaràda gbáà ò ní wọ́n wù yìí wọ́n ní bó tilẹ̀ wá jẹ́ pé kì í ṣe Bobrisky nìkan ni ó wà níbẹ̀ tó ń ṣe bíi obìnrin wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà níbẹ̀ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí pé kò tí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ wípé wọ́n máa ń ṣe ojú ayé gidigidi nínú àwọn premier àwọn láti fún àwọn ènìyàn ní owó ẹ̀bùn yìí wọ́n ní bí Fẹ́mi Adébáyọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Jẹ̀lílì Onísọ bó ṣe kéde Idris Ogunlẹ́yẹ Ogunlẹ́yẹ gbajúmọ̀ ọkùnrin tó ń ṣe bí obìnrin ní ipe òun ni obìnrin tó múra dáadáa jù wọ́n ní iṣẹ́ abẹ ló ṣe láti fi sọ̀rọ̀ ẹ̀ di obìnrin tán wọ́n ní bó ṣe kéde ẹ̀ ipe òun ni ó múra dáadáa jù gẹ́gẹ́ bí obìnrin wọ́n ní obìnrin onítíátà tí àwọn ènìyàn fẹ́ràn dáadáa Tóyìn Abraham tí àwọn ènìyàn ń pè ní màmá ire ó ń béèrè ní ìgbàkejì wípé ta lẹni tí wọ́n múná ó ní àwọn tí wọ́n jọ dúró pọ̀ àti Bobrisky fúnra ẹ̀ ló dá lóhùn pé òun Bobrisky ni Pẹ̀lú ìyanu àti àwàdà, òun ní Tóyìn fi fèsì padà wípé, bọ̀bọ́ bíi ti báwo, wọ́n ní irú ọṣẹ wo ni Bobrisky wẹ̀ wá sí òde náà, àti wípé ta dẹni tí ó kéde ẹ̀ gan-an. Gan-an ni wọ́n fún Tóyìn Abraham lésì wípé Fẹ́mi Adébáyọ̀ òun ni ó kéde ẹ̀. Tóyìn náà dá wọn lóhùn wípé wèrè ni bọ̀dá Fẹ́mi, àti wípé níbo ni wọ́n wà kó ń lọ bá wọn. Kó tó kúrò níbẹ̀ ló ti ń sọ bí eré fún Bobrisky pé wípé àwọn jọ máa pín owó mílíọ̀nù kan náírà náà ni kàmọ́ ìbàdàn náà jáde sọ̀rọ̀ èyí tó jẹ́ gbajúmọ̀ fún àwọn fídíò àwàdà kéékèèké ó ní àní níbi àfihàn fíìmù táwọn lọ o wọ́n fẹ́ mú obìnrin tí ìmú rẹ̀ dára jù wọ́n lọ mú Bobrisky tó ń ṣe bí obìnrin ó lóun lanu wípé báwo ni wọ́n á ṣe kéde obìnrin tó múra dáadáa jù yí pé ṣé broda Idris ṣó ti di obìnrin ni Wọ́n ní ṣé àwọn ènìyàn ṣé wọ́n ń ṣe ìdùnnú àti ayọ̀ fún ìwà tí Bobrisky ń wù láwùjọ ni wípé ṣé àwọn ènìyàn tó ń ṣé wọ́n tún advice Bobrisky láti máa ṣe irú ìwà báyìí ni àti àwọn èèyàn tó kù tí wọ́n ń ṣe wípé nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ìdójútì gbáà ni fún àwọn ìṣeré tíátà àti fún àwọn tí wọ́n yan Bobrisky gẹ́gẹ́ bí obìnrin tó múra dáadáa jù wípé ṣé obìnrin ni Bobrisky ni àbí ó ń ṣe bí obìnrin ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nìyẹn a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV kí Ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́ àmín